بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين لقد ذكر الحافظ العلامة الإمام الذهبي رحمه الله في كتابه القيم سير أعلام النبلاء عن عبد الله بن الوليد سمعت عبد الرحمن بن حجيرة يحدث عن ابن مسعود رضي الله عنه أنه كان يقول إذا قعد إنكم في ممر الليل والنهار في آجال منقوصة وأعمال محفوظة والموت يأتي بغتة من زرع خيرا يوشك أن يحصد عقبة ومن زرع شرا يوشك أن يحصد ندامة ولكل زارع مثل ما زرع لا يسبق بطيء بحوضه ولا يطلق حريص من لم ما لم يقدر له فمن أعطي خيرا فالله أعطاه ومن أعطي شرا فالله وقاه المتقون سادة والفقهاء قادة ومجالستهم زيادة هذا هو ولون صلى عليكم كيف عليكم كيف أنا محمد صلى الله عليه وسلم nínú sẹ̀mí لا láyé tí bá ń lọ tí bá ń bọ̀ ó gbọ́dọ̀ máa gbẹ̀ǹgbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ gbígbọ́ ìmáyírí àwọn ọ̀rọ̀ jíṣẹ́ láàrin sallallahu alaihi wasallam òun yìí jẹ́ kéèyàn fẹ́ takú sáyé òun rí wípé ibi tí n ti ń bọ̀ wáyà kò sí ibi tí ibi tí n ti wá ń sọ yìí nìsín yàtọ̀ sí ibi tí mo ń lọ ibi tí mo sì ń lọ ló já jù òun ló lágbára jù òun ló dẹ́rù jù gbogbo yílà yìí lọ àyè tí mo wà yìí gbogbo ìdààmú bí tí mo wà yìí ó kéré lẹ́gbẹ̀ẹ́ ìdààmú tọ̀hún bí n bá ti bẹ́nu ìgbádùn náà tí gbogbo rẹ̀ rọrùn fún mi ìrọ̀rùn ti bí kéré sí tọ̀hún ìgbádùn táyé ń bí bí ìgbà tí ò jẹ́ gbádùn lẹ́gbẹ̀ta kìíyàmù ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run lóòrèkóòrè ni ìmúyàn ń di ẹrú nǹkan ní ìlẹ́yìn ẹrú tọ́lọ́run ìmọ̀ ọlọ́run lóòrèkóòrè nígbàdígbà nínú ìran súnnà na Muhammad sallallahu alaihi wasallam lórí kúrò ìmá tẹ́tígọ́rọ̀ ọlọ́run ní máyé fúyẹ́ lójú èèyàn ní máyé kéré lẹ́mìíyàn nìyẹn bí bàbàrà nǹkan lé ìtàwọn èèyàn para wọn lé lórí nìyẹn bí ń sàpánlé ìtàwọn èèyàn torí ìlera wọn lóko torí pé gbogbo rẹ̀ ti gbà wípé ayé náà ló nínú tí wọ́n tún wọ́n wá ń jẹ́ kéèyàn rí tọ́lọ́wọ́ bá ṣe ibẹ̀ ọlọ́run bá dúdú ní gbogbo lẹ́nu yẹn lẹ́nu tí wọ́n bá ń gbọ́rọ̀ ọlọ́run tí ń tẹ́lú sí súnà ní Muhammad sallallahu alaihi إلا أن أصلحه الله بكتابه وباتباع سنة رسوله صلى الله عليه وسلم ترد عليه وهي kìí ṣe fáwọn náà fẹ́ jẹ́ níire ṣùgbọ́n kí ọlọ́run ọba fún wa ó sọ wọ́n dẹni dáadáa látàrí nǹkan méjì ó sọ wọ́n dẹni eré látàrí mọ́ fún ọlọ́run ọba ṣẹ̀wọ́n ọkọ̀ áà ó sọ wọ́n dẹni eré ó fi tere súnnà náà Muhammad sallallahu alayhi wa sallam olùjí ìkí wọn ìmá nájú pẹ̀lú tàwọn orílẹ̀ ńlá ni torí pé èèyàn ni wọ́n ìkẹ́tọ́nà wọn bá wá fi kẹ́ wọn tí fi dẹni rẹ̀ téèyàn bá rìn bí kọ́lọ̀n kókó náà ọ̀rọ̀ mọ́ lórí ìdá ìyára wọ́n láà yọ́ bí ọ̀rọ̀ bùkà àhàdá nínú àwọn ẹni wọ̀nyí ni àfáwa asọ̀hábí ìjẹ̀lí Abdullahi bin Mas'ud radiyallahu anhu àwọn kan àwọn ṣe àlàyé wọ́n ní ana sáàdìsù sí kẹkín wàlàmìyàkùnrin من دون ولم يكن من دوننا مسلم على وجه الأرض wọ́n ní èmi ní kẹfà àwọn mẹ́fẹ́fà tí wọ́n kọgbà islam lásìkò tó já sí wípé kò sẹ́ni tí ń jẹ́ mùsùlùmí lókè ìpẹ̀láyé ju àwọn mẹ́fẹ́fà lọ لذلك يعتبر من السابقين الأولين من الصحابة الكرام tó ló já sí pé àfáwọn aláì Abdullahi ọmọ Mas'ud ló fi jẹ́ kan nínú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sílẹ̀ ọ̀kọ̀dé kára rọ́jùlá màkíyá ọmọ mọ́ta ni wọ́n ọmọ ìlú mọ́ta ni wọ́n ọlọ́run tètè kẹ́ wọn tó kọ̀ níjà kọ́ ọ̀rọ̀ ìyọ̀mọ́ ọ̀rọ̀ ìyàwó àkọ́kọ́ tí a fáwọn àlébìnà bí tọ́lì gbígbà sílẹ̀ rọ́bì ọmọrùn àánì tí a fáwọn gbígbà ní ìsìndé ọgbà islam rọ́bì ọmọrùn àánì wọ́n ti mẹ́lú wọ́n ni wọ́n ti mẹ́ta kódà àwọn kan sọ pé àfáàwà yìí ni ìkarùn-ún ṣùgbọ́n látòrí ahọ́n wọn fi sọ pé àwọn ìkẹta pọ̀ láyé ọtó fi dáyé lẹ̀ torí pé lẹ́yìn bàtà náà wí ti kú wọ́n sì pàpà ní tó lé lógún ọdún sí lẹ́yìn rẹ̀ tọdún mẹ́ta abúgbùn ọdún náà ànábì kú nígbà tí ìjírá di mẹ́tàlá àwọn kú nígbà tí ìjírá di mẹ́tàlélọ́gbọ̀n àwọn ẹni wọ̀nyí ẹ̀yìn ló wọn kìí ṣe bí wọn bá ti sára sí bójú pèrèdà sí náà ní kíhàn islam lọ ìwẹ̀ tọ́nà rò dálẹ́nu tí a lè pé a ẹni yíò sí kò sí rírá sí náà lábẹ́ mẹ́sìlẹ̀ torí pé wọ́n jẹ́ni tí wọ́n lára púpọ̀ kálí ìyàn wáyé wọ́n náà ti dára mọ́ ṣùgbọ́n láwọn nílá wọ́n jẹ́ wọ́n yọ ọlọ́pàá wọ́n sì kún fún ìmọ̀ súnà wọ́n kún fún ìmọ̀ bá ti túmọ̀ kọ̀ọ̀kan. alimami zafi rahmatullah rahmatullah wọ́n ná hadithi méjìlélọ́gbà ni wọ́n gbà ní sọ̀rọ̀ ọ̀rẹ́ àti sọ̀rọ̀ ìmùsùlùmí ọlọ́pàá àwọn àdéhùn wọn ń bẹ náà fẹ́ àdéhùn tó kù bí àpá wa ibà ní ṣàlàyé ọ̀rọ̀ ní mùsùlùmí ẹ̀rọ ọlọ́run máa bà ẹ̀ ni tí o ti mọ̀ wípé ẹni sọ̀rọ̀ yìí ó mú omi ìmọ̀ ó mú omi ìmọ̀ ọ̀rọ̀ yìí láti na ọ̀rọ̀ ọlọ́run láti súnà láti mú súnà náà Muhammad sọ̀rọ̀ ọ̀rọ̀ àlọ́ wọ́n Quran wọ́n dá wọ́n gbogbo sáyẹ̀ àwọn pa rẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ tá ń mẹ́ tá ń gbọ́ ní tá a fi ń ráyé sá ilé náà yẹ wọn gbogbo ẹ̀mú wọn dá sí ìwọ tó bá ń pera rẹ ní òun súnfún pé òun ṣe súnfún torí kò lè ráyé sá ni àwọn sàárà tó fọ gẹ́gẹ́ bí orí mọ̀lẹ́ ọ̀sẹ̀ torí kọ̀ọ̀rọ̀ làwọn ṣe ọwọ́ ta làwọn ti gbọ́wọ́ ta ni mọ̀ká dáhùn wọn ta ni ṣe okùn wọn ìlànà madara haq wọ́n náà ìlànà ó tọ́ ka nípa wọn ọba wọn sí ilé ayé ṣá bá wọn sí gbélé ayé bí ẹni tí ò gbélé ayé ètí wọ́n yìí sí sílé ayé kò sí gbàgbé nílé ayé wọ́n gbélé ayé wọn kí á sọ̀rọ̀ bá gbígbà pé wọn ayé gbígbà pé wọn sọ ọmọ inú ayé gbígbà torí pé wọ́n gbà wípé ìjọmọ onílù èèyàn ìfìyìn forínà sọlẹ̀ sínú olúkà kò sàrẹ̀dẹ́ni níwájú ọlọ́run ìjólówó èèyàn kò sàrẹ̀dí pàtàkì níwájú ọlọ́run ìjọlá èèyàn jọlọ́lá kò sàrẹ̀dí báyìí níwájú ọlọ́run ẹni bá níbẹ̀rẹ̀ ọlọ́run tí gbogbo ń tà ń sọ yìí wọ́n lè àkọrọ̀ wọ́n lẹ́ni tí ń lápò lójú ọlọ́run ìkan nínú àwọn tí wọ́n kí ó látọ̀dọ̀ wọn tàbí wọ́n ní àtàbírú ó ní àtìláàbí mẹ́sìlẹ́dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sábà sọ ìdàkọ́ àdà so ń ṣe nínú ìdílé kọ̀ọ̀kan bàbá ti nà bí tán a tún wá sọ ìsọkúsọ a bùra wa a tànra wa gbogbo tá a ń wí bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní káwọn lè ká kọ́ rẹ̀ ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam ó ní yóò jẹ́ òkú fún yàn lójú àlùkìyà àmọ́ àwọn ẹni wọ̀nyí nínú àánú ọlọ́run fún wọn jíjókòó wọn báwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n jẹ́ àmì sí fáwọn èèyàn ìdúró wọn wà sí ní jẹ́ wọ́n ní àfa wà ní gbogbo ìgbà tí wọ́n bá ti jókòó táwọn èèyàn pé sẹ́gbẹ̀ẹ́ wọn nínú tí wọ́n máa ń sọ lọ́rọ̀ ìnákùn ìsẹ̀mí yí ò tayọ àsìkò méjì láyé ìsẹ̀mí yí ò tayọ àsìkò méjì láyé bíbọ̀ òru lílọ òru bíbọ̀ ọ̀sán lílọ ọ̀sán láàrin agbèdé méjì náà lẹ́gbẹ́ ìsẹ̀mí lẹ́dà ọba sí kú láyé láàrin méjèèjì náà ojú ọjọ́ gbogbo ìgbóhùn bá ti ọtí ti dalẹ́ náà lójú ọjọ́ ọ̀sán bẹ lára ojú ọjọ́ ìrọ̀lẹ́ bẹ lára ojú ọjọ́ lẹ́lẹ́ta bẹ lára ojú ọjọ́ ọjọ́ dá méjì bóòrùn bá wọ̀ tán tójú bá bò tá a lòrú kóòrùn tó yọ ìdàkejì tó kù nìyẹn láàrin méjèèjì nílà tí yóò sẹ̀lẹ̀ bẹ́ẹ̀dá ó bá sì kú láyé láàrin méjèèjì náà ló gbà ló gbà dáwọ́ ẹ̀dá tó sì wá lá tí ó wáyé náà bọ́lọ́wọ́ bá dáa bí ụmụ bí láàárọ̀ wọn á bí lọ́sàn-án bí wọn sì bí lọ́sàn wọn á bí rọ̀lẹ́ wọn á bí kóòrò tó wọ̀ ojú náà ló wáyé ayé èjì wọn bí lásìkò yìí wọn á bí wọn ta bá ṣàkíyèsí dáadáa láàárín lílọ òru bíbọ̀ òru lílọ ọ̀sán náà láti ní nǹkan wípé lílọ òru tó ń lọ mọ́ wa lára kan ọ̀sán ló kájọ́ lórí ìwà yìí àárọ́jọ́ kà lórí ọ̀sán ń túnmọ̀ sí wípé ìṣẹ̀mí wọ̀ ojú lójú kan ọjọ́ orí wọ̀ ojú lójú kan àwọn ń wò wípé njó òní njó òní bọ́jọ́ tí ń gorí ọjọ́ yẹn tó ara wọn nì ń tọ́ka ní ní sọ́ọ́bà yóò sọ wípé fi àjáde mọ̀nkú sọ̀tìn àwọn ìsẹ̀mí ojú orí wọn tá ń lò ń dínkù kò lè lékún ń dínkù kò lè lékún. ìbáṣe wípé ìwọ àti mi ta mùsùlùmí abdul kìí ti jágbọ́yé wa ní sudan lórí àgbọ́yé àwọn ọmọ wọ̀nyí kátàkátà ìbá kéré ní ìsinmi wa àwọn nǹkan tí ò ní túmọ̀ tí ò ń là káyè lọ́wọ́ tí ò lè sèyàn láǹfààní táyé kàkà bẹ́ẹ̀ tó tún lè kó nǹkan ní ìbáyìí ló jẹ́ àlùkìyàmù ìbádínkù ní ìsinmi wa ìgbà tí a bá yìí jẹ́ kó máa yé wa wípé lílọ òru bíbọ̀ òru tá à ń sẹ̀ nínú rẹ̀ yìí fi àjálẹ̀ màá kó sọ̀tìmù nínú ìsẹ̀mí tọ́lọ̀ ti fọmọ́ wa tí dínkù ajá sí wípé gbogbo ọmọ ọdún kan lẹ́nu kò tó ń tó tó dùn táwọn wá sẹlẹ̀bírẹ́jì torí pé dínkù ni kò ní gbogbo ọmọ ọdún méjì gbogbo ọmọ ọdún mẹ́ta gbogbo ọmọ ogójì ọdún àádọ́ta ọdún nígbà náà bẹ́ẹ̀ dè ló wá èso fi ráyè wọlé sí wa lára torí bí èsì ti já gbàgbé wípé kò lékún dínkù ni kẹ́lómi tó mọ̀ nǹkan ọjọ́ orí òun dínkù ní ìjọ tó ń kú súnmọ́ ni olùgbà tó bá pàdé ewu wọ́n ní lákùsí mọ́ kí ní dùnú ẹ ti ń sọjọ́ ti ń sọjọ́ òbí kò sí dùnú bẹ̀ fún sùn níbi tó yẹ kí ẹ̀ tún ní jẹ́ gan ọdún mẹ́wàá mo ti lù sẹ́yìn ni kúrò lọ́jọ́ òun

òòrùn tọ́lọ́wọ́n bá fi ṣe kí ló fún ọ ní assurance tó padà ló fi ti yẹ̀ sí bẹ́ẹ̀rù láyé sí kò sí ṣùgbọ́n tí kẹkàn bá ti yéèyàn láyé ní tó bá yé náà ló máa ṣe lè mú láwọn ẹ̀dá ẹ̀nà tó tí ò bá ti yéèyàn tó yẹ ṣe ní tí èèyàn bá rò kó dáa náà ló máa ṣe fi àjálù mẹ́rin ó sọ̀tún ìbànújẹ́ ló yẹ kó máa jẹ́ fẹ́ ṣebí wọ́n ti sọ pé ọmọ náà ń dàgbà sí ọmọ ọjọ́ wo ó ti yá àga tẹ́lẹ̀ ọmọ ọjọ́ wo ó ti parí secondary school ọmọ ọjọ́ wo ní ìṣèjọba lọ́dún bẹ́ẹ̀ ló yẹ kí èèyàn máa bi lẹ́yìn léèrè wípé àwọn ọjọ́ tí ń gorí ọjọ́ fún mi tí ń dàgbà sí i sọ́jọ́ tí ń pàdé ọlọ́run dínkù sí ni àbí ń gùn sí. kí làwọn iṣẹ́ rẹ tọ́lọ̀ nítorí rẹ̀ dá mi tí mo ti gbé láyé ṣe nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí mo ti lù sẹ́yìn àbí áàdì áàdì áàdà áàdà ti láyé náà ń bá káàkiri àwọn àkíyèsí ńláńlá rí látọ̀dọ̀ àfáwà yìí rọ́bùn ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní wa àmẹ́lì mahbubatin bẹ́ẹ̀ làwọn iṣẹ́ tà ń ṣe kò sí kan ẹnu tí kó wá ń ṣe níṣẹ́ tí wọ́n kọ́lẹ̀ wal amalu inda ahli sunnati wal jama'a yashmulu máa يضمره أو يضمره القلب إن تنجي تمانشا nínú àgbẹ̀ ọkàn àwọn àìlùsúnnà aljamaa gẹ́gẹ́ bí alkùnrin ti stéèkì tí harifi náà rán ẹ̀sàrí na ó kó tí ń jáde ọkàn sí wọn iṣẹ́ ní kí ara ṣe nìkan ní jẹ́ṣẹ́ nípa lórí já sí pé tí ó tà sí ní iṣẹ́ yẹn síta òun kò sọ lọ́rọ̀ tó bá sọ lọ́rọ̀ òní bí iṣẹ́ rẹ̀ bá rí nínú àwọn àfáàmì tí bá tú àlè ìmáà bí á lọ́la àmẹ́lì hádà hádà tí ó bá jẹ́ iṣẹ́ láìjẹ̀wọ̀ àlẹ́ yìí láìjẹ̀wọ̀ àlẹ́ yìí sallallahu alaihi wasallam ó gbogbo tí a bá fi ọkàn wa rò nínú tí ò dá ni tí ò bá ti jáde síta lórí ara wa ọlọ́run fún ìsàmójúkò lórí ẹ̀fọn wa. هذه speciality tọ́lọ̀ nìkan bó bá ti tán tó ọ títí tó

àbí fi Jésù lárugẹ ìrútẹ̀ láṣẹ ọlọ́run ni àbí fi yapa ọlọ́run ìrútẹ̀ lẹ́sùnà náà Muhammad ní sallallahu alaihi wasallam àbí fi tako sásà lóhun ọrọ̀ kiri ni àbáṣà àtẹ̀sì ṣé bẹ́ẹ̀ tí ò ṣe ní kú ló mú láyà jẹ ẹni àyíbẹ́sẹ̀ ó ṣe kú tífẹ̀ẹ́ nù tí ọjọ́ ìjọba lórí àwọn orin ẹlòmí lasa lásà kan tí ń gbé o kò sì lásà ìdílé kan tí ń promote ìfẹ́ ní ti ẹ̀ gangan lẹ́sẹ̀ ìfẹ́ ní ti ẹ̀ gangan làṣà ìfẹ́ ti ẹ̀ gangan náà ni wọ́n fẹ́ gbìyànjú láti sà fáwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ kúrò ní síra rẹ̀ ọlọ́run gbé sílámù kalẹ̀ lórí ìfẹ́ ẹnu lámáyé lórí ìfẹ́ ẹnu kò gbé súnà láti kalẹ̀ sallallahu alaihi wasallam lórí tó mú ìyàbí tó mú wọn èyí tó mú wọn lọ́rùn tó náà sí kó ló dá fún wa ló gbé kìjà bàbá súnà kalẹ̀ lórí wà àmẹ́lì màkó bọ̀tì kò sí kanú sẹ wa tọ́lọ́run ọba tí ó sọ kalẹ̀ fún wa tí ó dì kalẹ̀ fún wa tí ó tọ́jú kalẹ̀ fún wa tí ń dá sùn lórí wípé kò sásìgbé wájú ọlọ́run bó bá ṣe ò pamọ́ mi ó jẹ́ dáadáa ni kò gbé ó já burú ni kò gbé ní kọ́kọ́ ni kò gbé ní gbàgbà ni kò gbé. wàlmọ́ọ̀kì yá ti bá tẹ̀tẹ̀ ni ikú mọ̀ bá kó wá lójijì ni ikú yóò mọ̀ bá kó wá lójijì bó ti kẹ́dà lè múra alẹ́ tó kódà bọ́lọ̀ wọn bá fi kú òjìjì pa èyí ń gbà ní kú òun náà ni wípé ní accident lójijì ló kú kò rẹ́jì tẹ́lẹ̀ ó kàn fẹsẹ̀ kọ lójijì tó bá kájẹ̀ pé tí ń rẹ̀ díẹ̀ díẹ̀ débi táwọn fámílì rẹ̀ náà pípò bàdé náà lójijì náà tori pe di exact second tí kú òdì ọlọ́run bọ̀ fún wọn ẹ̀dá kan exact minute tẹ́dọ̀ pọ̀ká kú tẹ́yìn yóò jáde lára gẹ́gẹ́ ọlọ́run wọn ẹ̀dá kan wọ́n dàpọ̀ fi tòjú iṣẹ́ ńlá hàn sọ́nà ààrẹ ìlú nínú kí a lè fi béèrè yìí sí lókà náà yóò mọ̀ bá tó ṣe kéde tí ó yẹ sí. ní wọ́n tún sí gbọ́dọ̀ máa di ẹrù ní gbogbo ìgbà máa di ẹrù ní gbogbo ìgbà gbogbo ẹrù tó sì dì í má di tayọ òfin ọlọ́run ó sì di tayọ òfin náà Muhammad sọ́nà ọlọ́run ààrẹ sílẹ̀ ẹrù páyà ọlọ́run ẹrù iṣẹ́ eré tètè máa dì í ẹrù kó súnà ànábì ẹ̀kọ́ tánàbí kọ́ wa níbi jíjẹ níbi múmu ẹ̀kọ́ tó kọ́ wa níbi ìbára ẹni lò ẹ̀kọ́ tó kọ́ wa níbi pààrà pátá ẹ̀kọ́ tó kọ́ wa níbi iṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ tó kọ́ wa níbi pàǹsàgbẹ̀ ẹ̀kọ́ tó kọ́ wa níbi ìrun kíkí àwọn ẹ̀kọ́ tó kọ́ wa níbi ọ̀rọ̀ gbàgbọ́ ìtọ́pọ̀lọpọ̀ wa ní wọ́n jì táà nìyẹn tàbí jì sọ̀rọ̀

ní tó sì bàjẹ́ lára níbi ọ̀rọ̀ ìmọ̀ ó pọ̀lú tó bàjẹ́ lára wa níbi ọ̀rọ̀ lọ ní tó bàjẹ́ lára wa níbi ọ̀rọ̀ gbàgbọ́ ó pọ̀lú tó bàjẹ́ lára wa níbi ọ̀rọ̀ lọ ní wọ́n lámọ́ ń lọ lé ó fẹsẹ̀ àlàáfíà ọ̀ yóò sì padà kí ló dé ló tún kó ní gba nínú mùsùlùmí mélòó ní rántí láti béèrè ìbéèrè pé kí lànà lè sọ lórí irú ìgbàgbọ́ yẹn á béèrè كان الشيطان المذعون قد أعمى بصيرة هذه الأمة القضية العقيدة. لما في شيطان أمي بي أمي بي وتي فوجوا لأمة يكون بعقيدة. لن يقول يرفع جولون يرى مسلما لكنه في الباطل كافرا فعياذ بالله. تقول في اللوتو لاين وقول اللوتو

ká sì mọ́ lókè òfurufú mọ ní inú odò mọ lókè ìpẹ̀ kángbóhùn rẹ̀ lábújá kángbóhùn rẹ̀ sáúdí kánmọ́ lamẹ́ríkà ohun tó kan wọ́n tó bá wà ní kanúgbó tá ń sọ yìí òrìlẹ̀ ayé wọ́n lówó ọjọ́ kan <laughs> ayé náà kí ó kíkí ohun tó àtọ́ bá sì di ọ̀rẹ́ ó sì kí òun sùn la pé ó ti tó òun èṣù ní ń ṣiṣẹ́ lára wa but àfúnra ikú òde bapta tó bá ṣe pé ikú òde lójijì ń tọ́ka wípé ẹ̀dá ògbọ́dọ̀ tẹ́tẹ́ gbọ́dọ̀ gbélé ayé ní gbèrúgbè yẹn lọ́mọ́ ó gbọ́dọ̀ fọwọ́dọ̀ tẹ́rẹ múlé ayé ndị tó bá fọwọ́dọ̀ tẹ́rẹ múlé ayé ẹ̀rì wọn kò ọba ó jogun ní ayé tí ó kàkún tó wà wọ́wọ́ wọn kókókó tó ìfẹ́ jùlẹ̀ orí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ní tọ́lọ̀ ń rẹ̀ ní ìka ó níbi tó sò ní

òfó ńláńlá ní fẹ́ tọ́nà bá yọ̀ lọ́gbà àwọn tàǹsọ̀ yìí fún kò wá fi rí àlùkìyà náà kàkà bẹ́ẹ̀ tó tó fi ra ìyà ọlọ́run manzara àkáyẹwà yóò ṣèlú àníyá ṣùlá ọ̀fẹ́kẹ́ ìgbẹ̀ni ni súnmọ́jú ní wípé tínú rẹ̀ dùn sí náà ló fi ka wọn ju ọlọ́run ìtúnú rẹ̀ dùn sí rọ́kùnbá tó sojú kòkòrò sí àyè tó wọn ra kà lóòjá ìyá máa wá ju ọlọ́run tó súnmọ́ jù nìyẹn kó gidi báwọn bá ń fi nǹkan míì ọmọ lẹ́nu láti fi lórí àkídà islam wọ́n fi lé ọmọ jẹ lẹ́nu bí Luqman alayhi salam bí kí ń pẹ àwọn ọmọ bí kí ń pọ ọmọ rẹ kalẹ̀ kí ń nù lọ́rọ̀ iman bẹ́ẹ̀ ni wọn náà ń mú ló ń pọ ọmọ jẹ kalẹ̀ tó nù ní iman bí aná Muhammad sallallahu alayhi wa bí kí ìṣọ̀bọ̀láhà ìṣọ̀bọ̀ ọmọ mi wọ́n rò fún mi ní security kan tí mo lè provide láìdó lórí ayé èmi ò lálùwó kan ìlólóńdè kan tí mo lè ya kò sọ́pọ̀ kan òfin ọlọ́ni kò sọ kò sí lúgbúlúgbù kan tí mo ní tí mo lè gbé fún a ó lọ <laughs> a ó fi àdín sí àbálọ̀ fẹ́ sójú òkun kò sí kò sí bàbá kan bàbá kéèkéé kan tí mo ní lẹ́gbẹ̀ẹ́ lé tó bó ti rí ní bí mo ti wà náà mo wà jọmọ̀ ẹ̀rọ mọ̀ bẹ́ẹ̀ bí mo ti wà yí náà mo wà àmọ́ sórí gbà ní ìtọ́kàn jílò ìjì lóòrùn ló kàn bá ní ọdún náà yíò bẹ̀lá tí wọ́n sì níṣẹ́ yíò kàn rí mi lágo mẹ́wàá àárọ̀ àbágo mẹ́sàn-án àbọ̀ àdágo mẹ́wàá àbọ̀ àbí mọ́kànlá mọ́kànlá wọn gbà tó rí ara tí mo fi kúnṣẹ̀ ìbádà mi ní súnà ni ó sì rí jímọ̀ kàkàrù láàárọ̀ nírọ̀lẹ́ lẹ́yìn yíò inú sí ibi mi ìsì àbúkú séèyàn àwọn ẹ̀kọ́ ìlú gbọ́dọ̀ wọn kọ́ dáadáa tó ń yóò ṣe kó àyíjá sọ̀dà lọ́kùnbá lójú àlùkìyàmà àyè tó ń sojú òkòrò sí ló fẹ́ dé níwájú ọlọ́run ó súnmọ́ kò débẹ̀ torí mo ti gbé dáadáa rẹ̀ kalẹ̀ láyé wà máa zára àìṣàbọ̀n yóò ṣe kó àyíjá sọ̀dà nàdára nàta ẹni bá ti pa burú bí ò ká láyé ń bí yóò ká lójú àkíyàmà àwọn ẹ̀rẹ́ ló sì ká àwọn afáà ní alwaqi'u akbaru dalilin wa shahid experience reality ó tó ẹ̀rí ńláńlá tí èèyàn fi wó sẹ̀mí ayé ìyàwó fúgbà tó bá jó níṣẹ́ ẹbí ládùúgbò tí wọ́n náà wà ní ìlú tó wà lórílẹ̀-èdè tó wà èyí tó bá súnmọ́ nínú wọn kó tó fi láyé lẹ̀ wọ́n kàbára ní tó bá kù sára lórí okùn tó bá ronú títí a ní ha àwọn bá ti màjẹ́ láyé ha àwọn àwọn ìdí mà láyé ha ربما عندما كان يعمل السوء قد يكون جاهلا ó túnbà tí ń wà búrú lè jà lánàá kan ṣùgbọ́n ọ̀tọ́lọ́wọ́ bá ti ń kọ́rọ̀ yé wo òdòrò tó نعم إنما التوبة على الذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب ọlọ́run jẹ́ aláburú ẹ̀dá tí bá wà burú rẹ̀ lẹ́ni tí ó mà ṣùgbọ́n wọ́n tó mà wọ́n ké fún wọn ní àbúrú ààrẹ ké gbọ́nù wà sí ni àbúrú ààrẹ ń ká tó bá ran bí mọ́ tí ń já burú àbámọ̀ ni ò kò sì sí aburú tó ètè bí ọlọ́run bá ní jùlọ láyé tọ́lọ̀ sì forí rẹ̀ jìnnà ju ẹbọ lọ gbogbo tó kù ní ẹ̀ṣẹ̀ ń tẹ̀lé ọ lẹ́yìn kó gbé tọ̀tọ̀ lọ́run fẹ́ dá mi lẹ́yìn ọlọ́run ìwọ́gbọ́n lè gbá kó fúnra rẹ̀ bímọ ẹ dààmú gẹ́gẹ́ tó rí bí níwà ti yá rẹ̀ ẹ tún wá dààmú tọ́ ẹ wá rápálá pẹ̀lú rẹ̀ títí ó fi jẹ́ èèyàn

àtúbọ̀ wá sẹ́lẹ̀ sáàmù ó tó gba àwọn tí wọ́n ń ṣe mọ́rẹ́jì mọ́rẹ́jì mọ́rẹ́jì tí wọ́n máa ń lo òbí olóbi nì sàbí inú àwọn òbí wọn kì tóbi wọ́n sì wà láyé tí wọ́n tó lóbi wọn lè sọ calm sit eat drink kò wá nílé pé ìyá rẹ̀ sáyé pé ìyá tèmi rèé ayé nìyẹn tí wọ́n náà lè bá mára bí wọ́n náà ti ń dààmú kọmọ rẹ̀ wá dókè tán fún wá dìnnà yẹn inú ọ̀rọ̀ òbí òun torí pé kí ni torí pé wọ́n kà dúró lọ ó wá wo jù bẹ́ẹ̀ ọlọ́run ọba èyí fi fi báyàn ṣeré inna Allaha la yaghfiru an yushraka bihi ẹlẹ́bọ̀ ò lè ní àwọn wíwájú ọlọ́run ayé ló títí náà wá di ẹlẹ́gbẹ́ rìn òkiri gbé sàárẹ̀ kọjá wọ́n apáyé ló ṣe ọ́ débẹ̀ bí wọ́n náà kò rí bẹ̀ bẹ̀rẹ̀. Ah, yóò wá fẹ́ gbé ìrọ́mù mọ́kà gbogbo ara wá ṣe rí mọ́ àṣà agbẹ́rẹ́. alájí ẹlẹ́kùn ẹ̀ tètè pẹ̀lú yìí bóòlù gbẹ̀yìn aláṣẹ wá rí ìyá ni wọ́n lé mi débẹ̀ yìí èmi náà wá di ògùn dé. kò sí umuru èmi náà ti wá káràn sí lọ́rùn báyìí sí nígbà tí ẹ fi mí ṣe nísìnyí èmi náà máa san ilé yìí láyé ń bí a lè wò ó nínú làákàyè ẹ̀dá ẹ̀ wípé wọ́n ní adáyàn lóró wọ́n níjà ní fi ń kọ́ yìí kò sí kọ́ńjà sọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ àwọn ànábì ọlọ́run ní ọ̀tá tánlọ́ta tó wọn láyé dé mí àwọn kan sì ń sọ̀tá isa ọmọríà láwọn yahud dọ́lá yahud àti nàṣọ́rọ̀ tó ń sọ̀tá ní muhammad ọ̀sánà kódà mùsùlùmí gan sọ̀tá rẹ̀ ẹ̀bẹ́ <laughs> ẹ̀rí kan ẹbá ka àdífì ní ìsẹ́lẹ̀mí ìdí tí ò bá rọ́nà mọ́ <laughs> tó bá wújú tó bá yóò wà ní sallallahu alaihi yóò ní bí <laughs> ò bá tó bá ti sàlàyé ọ̀rọ̀ tó pé ẹni tí wí tí wí ọ̀rọ̀

àwọn tó ń jọ́ta tòde gbogbo ẹni ṣe wọ́n lílé ànábì ọ̀tá rẹ̀ ló jẹ́ kìí sọ̀rọ̀ rẹ̀ bó ti wù kó kí ilé yín bó ti wù kó tako tó bá kí olókì nínú rẹ̀ mú gan bá ní ọmọ kó fẹ́ tako ẹni ń èèyàn ó tún jàre rẹ̀ tí wọ́n kì bẹ́ẹ̀ bá yí ti ń padà ẹmọ́ jù wá bẹ́ẹ̀ èyí tó tẹ́ tó bá jọra níbi ìtànàbí ò ṣe á sì ní confidence láti lẹ́ má nàbí la látọ̀wọ́ àgbàgbọ́ wà nàbí àbìpọ́n ọlé ní wọn àpàbùkù àbìpọ́n ọlé àpèké irọ́ àbìpọ́n ọlé àtìrò bá nàbí náà ó sì dúndùn ó sì pẹ̀lú ìjọ àìkìyàn kó dúndùn bẹ́ẹ̀ àwọn ka wọ̀nyí agbọ́dọ̀ fojú tó ara burú na kí ẹ máa ntọrọ tọ́nà ọba òní òpin lóṣìlá ẹ máa gbin bídíà kó máa gbin ẹbọ sẹ́mi àwọn èèyàn kó máa dẹ́rù èṣù bá àwọn èèyàn kó mọ̀ lè dẹ́rù àwọn èèyàn gbogbo olùgbìn láyé dèédé tó bá gbìn náà ni ó kà wájú ولكل زارع مثل ما زرع إليه سيدي آية الله سوف فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى ona ni wá àtàwọn bàbá wa nípìnlẹ̀ tí wọ́n sọ pé èyìn dárúgbọ́sà kò wù kó wu ẹ̀fọ́ fún ẹ̀yìn èyí tí èèyàn bá gbìn náà lè mú ká. lẹ́yìn síbáko bàtún yìí ó ní lè háwọ̀ ẹ̀ ẹni bá ń fàkùnrin lórí àkọọ́lẹ̀ tọ́lọ̀ ń kọ́ máa àkọọ́lẹ̀ àdìsíkì rẹ̀ láyé tọ́lọ̀ ní yóò nì bójú kó lè fàkùnrin tó gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ bá jọ lóko tí wọ́n jọ lóòlù tí wọ́n ń ṣiṣẹ́ 5000 pàdé bóyá sẹ one thousand wọ́n ṣe kò lè yára wọ́n ni títí làákàyè rẹ̀ gan mú mọ́ ẹni wọ́n ni ti díẹ̀ díẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ wọn ti lọ mọ́lá ìwọ̀n tí ẹ̀ sharp ẹwọ́n tí ẹ̀ smart rárá àti dọ́nà wọn bá kọ fún mi ẹ̀mí ìgbáwájú ẹ̀mí ìgbáwájú wọn bá kọ àwọn ẹni bẹ́ẹ̀ láwùjọ wa onírúurú táwọn olókìtà kí wọn láwùjọ Yorùbá kò smart secondary school ló kàn lọ tó ti drop out gan náà ni kò ní white result kò ṣe kò tàbí kó kọ́sẹ́ kan náà ó sáà ṣe ló sáàrùn mọ́ra wọn ló bá rówò kan ní bá ń ṣe ló sì ń lówó ló ń ṣe bẹ́ẹ̀ bá ó bá ti ní 5,000 6,000 tẹ́ ìjọba rẹ̀ náà kó lórí ẹ̀ tàbí kó mú calculator jáde lókùn tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ wọ́n bá ń lọ owó tí ìjìyẹ kù four by four seven lájì ẹkún sẹ́kẹ́tìrì míì ẹnu òfẹ́ bá mi kọ̀ǹfàmù ẹ̀mí ṣé nígbàtà yọ one five kó nínú ẹ̀rọ owó tàbí yóò ti pé ten thousand naira ọlọ́dún sàmà lówó tiẹ̀ àwọn tó láwọn ń lọ́pọ̀ lọ́ọ̀mì tó chátájì nínú àkántánsì máa gbà wọ́n sábẹ́ máa ń san jẹ ìmú wọn tí wọ́n máa bọ́ fámìlì wọn fún wọn yùbọ́ wà ń bọ̀ lọ́rọ̀ wọ́n wà ní owó ìmàgọ̀ owó ìmàgọ̀ ní lọ àmọ́ tó bá ti dọ́dọ̀ wọn mú ní pè ní owó ìmàgọ̀ tó bá ti kú ọ̀dọ́ ta ni tó fẹ́ dé bí ìsìn kó tó máa gbígbà pé tó wá fẹ́ kọ́ ètò tọlọ́ ni ṣùgbàkùgbà tó yí wọ́n bèháwùlì nínú tí sàárì ti fi ń rẹ̀ fún wáyé ọ̀rárí sì kí ọlọ́run kò ní ṣe pẹ̀lú kó ní 2.1 jáde àbò ní pàtì jáde ọ̀rárí sì kí ọlọ́run ní ṣe pẹ̀lú wípé ó kàwé àbí ó kàwé ọ̀rárí sì kí ọlọ́run ní ṣe pẹ̀lú pé ó lọ̀lú èbó àbí ó lọ̀lú èbó ọ̀rárí sì kí ọlọ́run kò ní ṣe pẹ̀lú wípé ó jẹ́ wàlá yóò kú bí kò harisun mẹ́lẹ̀ mi kọ́dàrú láhù so wá dẹ́ tó ṣe wà very desperate gbogbo ọ̀nà ní fi wá owó kò sírú business tẹ sọ̀rọ̀ pa ẹ̀ ládùúgbò tó ń gbé tí ó mọ̀ nípa ẹ̀ bá délé ìyàlọ́ ìsinmi pros and cons ẹ̀mú ma tó bá bẹ̀rẹ̀ báyìí challenge sí wà fèsì yìí so lélẹ̀ náà ẹ máa bù ah, ah, ẹni ikú dùgẹ́ o wọ́n pẹ̀lú ọlọ́run ilé ìmìlẹ́jì ló sì ń gbé o pẹ̀lú ògbò ọlọ́run náà kò tí ìrí nǹkan rẹ̀ tẹ̀rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ní owó lẹ̀ sí ní ìbẹ̀sára rẹ̀ pẹ̀lú ògbò ọlọ́run gbọ́ kò tí lọ́bọ̀ ìlú èbó náà kọ̀m̀dẹ́ bá jù ó sì mú sì ń bẹ lẹ́nu bí nǹkan mi bó sì náà ni nígbà tí ní ìwà nàìjíríà kí máa lẹ́mi ọkọ̀ dàrú láwù tọ́lọ̀ ọ̀bá pàkọ́lẹ̀ rẹ̀ kò lè ní torí pé ọ̀rọ̀ ìmọ̀ yàtọ̀ sọ́rọ̀ àdìsìkì àwọn làmọ́ ó méjèèjì papọ̀ lórílẹ̀-èdè tiwa ìmọ̀ ó yàtọ̀ sí ní alimami Shafi'i rahimahullah ta'ala wọ́n ní tó bá ṣe wípé kálímà èèyàn fi ń lówó lọ́wọ́ ni ni kò sọ skúù tí ewúrẹ́ máa ń lọ tó ti ń ṣe wọn sàtìfíkèjì àwọn ewúrẹ́ ó dàbí àwọn ìgbóhùn ti gbádùn ránù tó lọ́dọ̀ náà tí wọ́n pèpè ní kan ní animal human rights mélòó ni animal lọ́dọ̀ wọn tó ti graduate tó ń ṣe sàtìfíkèjì fún àbíkò fara right wọn <laughs> gbogbo animal human rights kò dé education multi training dọ́ọ̀lù náà títí náà withdraw owó ní ẹnu atm síbẹ̀ síbẹ̀ wọn yóò sàtìfíkèjì fún pẹ̀tọ̀ ìwọ ọmọ ajá tá a wá tẹ̀ títí tó dólé mọ̀ láàárín àwọn tó èso lè yìí táàsì ń fi atm card ìran tó ń withdraw owó yìí o ti wá gba diploma certificate in what o ti gba atm certificate in what kò sí fàlẹ́ ìṣàbí ìrọ́ṣùn ọ̀pọ̀lọpọ̀ tààrà wọ́n ní kí ẹ ṣe ìmọ̀ nínú ìyẹn tó dábí sí kìí tàbátì wọ ọ̀rọ̀ ìláwùjọ wa náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń darí ọ̀rọ̀ sọ́dọ̀ wọn náà ìgbébèlò wọn kà kí ó mẹ́lẹ̀ wọ́n ké ṣùgbọ́n wọ́n tí mọ́ ń tó nǹkan ẹ̀ nínú ẹ̀kọ́ tí àpá yìí kọ́ wa nìyẹn èyí ó gbà fọ́lọ́nù faman u'tiya khayran fallahu a'tahu ẹni tó bá rí oore tí wọ́n bùn lóore ọlọ́ọ̀bá ló bùn ó biyadika al-khayru innaka ala kò sẹ́ni lóore kan tó lè ṣe fún ìrẹ́ni ọlọ́run bọ́nà ọba kàn án ńlá máa ń ṣe ọ tó ń tàbí ìrìnsẹ́ lómìn ó ṣe rí nìyẹn àwọn èèyàn kàn ń jẹ́ àrùn sí dáadáa síra wa ní ẹni tó ní orí gẹ́gẹ́ lọ́wọ́ lọ́lọ́run àwọn kìíní kìíní máa darí sọ́dọ̀ ọlọ́run tó yàn bá ń wọ orí tó bá bẹ ọlọ́run lórí tó ń fẹ́ tó jẹ́ nǹkan àǹfààní ayé ni àbó jẹ́ nǹkan àǹfààní jẹ sí ó bá wu ọlọ́run tó mọ̀ ní ó lè tọ́lá rẹ̀ sí ọ ẹni tó tiẹ̀ mọ̀ fún ẹni tó jẹ́ ìrántí tiẹ̀ tó jẹ́ yà ibi tá burú wà ní wípé kò gbà wípé ẹ̀gbọ́n rẹ̀ mú fámílì ló gbọdọ̀ sí orí fún ọ ní tí mọ́ ń bí ọ̀tá nìyẹn ẹ̀gbọ́n ẹ̀yẹn tí wọ́n ti ń fojú sùn tó ń di pé bilọ́níà ni pé olóṣèlú ni pé olóṣòwò ni kíní kan bákan ló jẹ́ òun ló gbọdọ̀ sáàràn ọ lọ́wọ́ ní tí wọ́n láti máa ń dé nìyẹn bá kan wọn ẹ̀gbọ́n rẹ̀ bá jẹ́ ìbá ìjọ gọ́fúnà ó máa ti wíwíwá rò láti tó máa tí ó máa ṣiṣẹ́ ní ẹ̀bẹ̀rù kárọ̀tì ó máa lò sẹ̀mí pẹ̀lú àǹtata ṣíṣe àǹtatàtà ṣe kò rán ẹ̀bẹ̀ tó lówó lọ́wọ́ náà ó fi lè pé tó bá òkú ẹkú fún kò ní ìdíkò sẹ̀rọ̀ wọn dàrá ṣùgbọ́n lọ́dọ̀ ti wa tẹ́gbọ̀n bá ti di káńsílọ̀ o kò ní sùn mọ́ kò rí oorun ayọ̀ sùn mọ́ tó fi tó bá ti ń jí lásùn máa báyìí yóò bá wà lẹ́nu ọ̀rọ̀ ní ẹ̀pẹ̀lẹ́ àádùó alájẹjá tẹ̀lé ìrẹ́jọba kírùn tí ó sì jẹ wá ń gbèsè ọmọ ìlú lọ sí ìwé kódà ìpele àyínà ló wà ìpójẹ́tì ló fẹ́ kọ́ ẹun ẹni tẹ̀sí sọ iná níyàwó lọ́wà gbogbo ilé ìrìn sí kí ni òye wa bó lọ bá wá gbìyànjú tó fúnra rẹ̀ lọ́rùn tó ṣe fún yín ẹ padà jẹ̀yà rẹ̀ nígbà tí gómìn bá dé so fún gbà tí gómìn bá dé ẹ lè sọ pé ẹ̀gbọ́n mọ́ bẹ bá tẹ̀ka sí gómìn fún tí ò jẹ́ ojú bọ́ọ̀sì ti tiẹ̀ ẹ̀ka rẹ̀ fẹ́gbà ní ṣe rárá kí ló fà gbogbo àwọn tó táwọn sọ́lá gbogbo yìí àgbò yìí wàmàlúkìyà ṣáwọn fọlọ́hùwà kọ́ọ̀hùn gbogbo ẹni tí wọ́n bá sọ kò ní jàǹbá kan tó fẹ́ ṣe wọ́n sọ kò ní gbàgbó kan tó fẹ́ ṣe ọlọ́ọ̀bá ló sọ o fọlọ́ọ̀bù wà kọ́ ọ̀hún ọlọ́ọ̀bá ló sẹ́dà àmọ́ sábà ẹ̀mọ́ gbọ́ nǹkan yé n tó náà fi ń ṣe súra tí fi ń dira ní lọ́kàn yóò balẹ̀ pé ó sọ òun ó ti wọ́n gbà wípé àwọn kan bẹ tí wọ́n ní tó lágbára jù tó ní lọ sí wọ́n musulmi kọ́rọ̀ rẹ̀ ti sọ́dọ̀ ọlọ́nu qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas lóò bá ti ní nǹkankan tó fi ń ṣe súra ní ilé èyí tó bá ṣẹlẹ̀ sọ nínú tó kàkọ́ ó ti gbàgbá àdánwò látọ̀dọ̀ ọlọ́ ìtọ́nà bá sọ sọ́tọ̀ pé kí sagbára rẹ̀ sí àgbákò mí bábò bí èsì wọn ń ṣe wọn èyí tó lò ní nǹkan lọ tó ń fi sọ́ra tó lò rí ní ilé káwọn wálé àbí tó lè bá bá wọn wálé tó ń dà fẹ́ ìdí mọ́lẹ̀ lójú kò sí wá ní agbára láti lè dè màlẹ́rì àbí fẹ́ tí ń dààmú rẹ̀ kò sí ní agbára láti fi dè ọ́sà tí ń dààmú rẹ̀ àbí ìlú náà ìsàdánwò ọ́sà ìsàdánwò yóò ní ẹwù aláǹtì bẹ́tí wá ní ah, alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà yìí àkàbẹ̀rẹ̀ òyìnbọn ni àlájì àkàndùgbò agbára tó ń tó bí lé àwọn olè tí òfin láyé wọlé rẹ kó lè fi dé àkàndù náà bẹ́ẹ̀ ọlọ́run ọba nìkan ló ní ìsọlọ́dọ̀ náà láti bẹ gbogbo ọgbà kó sọ̀rọ̀ àwọn oníbẹ̀rù ọlọ́run àwọn páyà ọlọ́run àwọn náà lásáájú gbogbo ẹni bá páyà ọlọ́run tẹ̀lé wọn lẹ́yìn bó olówó tó lọ́lá tó jẹ́lóyè tó jọba ìlú tó jó lórí orílẹ̀-èdè ẹni tó fi lè lépa báwọn ẹni eré òní lẹ́gbọ̀n náà níbẹ̀ lọ́lọ́ ẹlùmọ̀tàkùnrin sáàdàtún àwọn làṣíwájú wọ́n ti gbáwájú ìsàhákù síyáàdàta lè ánàbùn tàkùnlọ́ wọ́n ní sẹ́ẹ̀bù kọ́nà ó se wọ́n ní leaders torí pé wọ́n ṣe kí ni wọ́n pàdé ọ̀rọ̀ wọlùfùkọ̀hẹ́ ǹkọ́ọ̀dẹ̀tùn àwọn àfá ẹ̀sìn náà làwọn tí wọ́n jẹ́ aṣíwájú tí wọ́n darí èèyàn kọ́ọ̀dẹ̀tùn àwọn àfá náà làwọn tí wọ́n darí àwọn èèyàn òrẹ́ lóhun tí wọ́n mọ̀ sọ ló ní bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ní kan bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó bá fẹ́ gbé tí ò fẹ́ gbọ́ nígbò bá jí lọ́wọ́ tán tó tó wá bá máa bá àdúgbò pè lórí fóònù tí ó bá lè ka lára tán lẹ́dọ́kun ẹn kí ni ìdájọ́ ọdún ní kan bí wọ́n sọ fún ìlú òní money money money àbí bẹ́ẹ̀ kọ́ mo gbé mo gbé mo gbé òní wá ń sọ mo gbé mo gbé mo gbé títí ń dọ́gbọ́n sọ báwọn kan <laughs> wọ́n sì sọ bí wọ́n sọ lọ bí wọ́n sọ bẹ́ẹ̀ rẹ̀ àwọn tó wọ́n lówó níbi gbogbo nǹkan àrùn lọ́dọ̀ tí wọ́n so mọ́ní mọ́ní mọ́ní mo gbé mo gbé mo gbé ìmí tó ń bọ̀ ẹmọ̀ pé bí oṣù méjì sẹ́yìn lásọ́ bí ọmọ wa kó wa lẹ́rù mi ẹlòmí ò dí ìyọrù ogun gbèsè òdìsí ó dàbí gbà pé àwọn míì tún bọ̀ o àti wọ́n dẹ̀ ti wà káàkiri bí wọ́n ti wọ̀ lọ́wọ́ wọ́n tún wọlé ní ìsìn sọmọ pé kọlọ́pù sáànà wa wọ́n bá tún lọ àwọn mìíràn tún bọ̀ tó wọ́n pé àìgbọ́n bẹ́ni báwọn lè bá tún kẹ́rù sílé àwọn mìíràn tún pé wọ́n tún pé lákáyé wa ó níbi tó pé mọ́ wọ́n máa tún pọ̀ kọ́dà wọ́n tún pà kọ́dà wọ́n máa tún lọ pé kìnnìkan kìnnìkan 30% 40% ló bá tún dàmú okó agbáṣe okó kíní ọgbùn ló bá tún kókó rẹ̀ jọ wíì <laughs> ọlọ́run kó sàrù ọrùn bí làákàyè ni ò bá ti dàbí làákàyè àwọn sọ̀hábà ìrokúrò ní òmò ọrùn kò lè wúlò tó gbé làákàyè tí òfin ọlọ́run bá dé tí súnà náà bí dé náà ọlọ́run bó fún ẹ mànà sẹ́làkàyè tí èèyàn túlẹ̀

obìnrin tó bá di fíìdù ó mọ̀ tó gbogbo rẹ̀ ní ẹ̀rọ mọ̀ wá gbà pé ìyá tó lóun lọ sẹ́kọ̀ọ́ yìí tó lóun lọ sí bàdẹ̀ yìí ibo ìrìn rẹ̀ dé ẹ̀yìn níkẹ̀ kìíní kan ẹ̀yìn níkan ọ̀dọ̀ ẹgbẹ́ ẹni kó sun ọ mọ́ sun ọ̀dọ̀ kí ní ọ tó bìnrin bá ti fíìdù àwọn kàlùkàlù ọkùnrin ó mọ̀ fọwọ́ bà bẹ́ẹ̀ ni tí làkàyè bá ti túlẹ̀ jù ó ní òun ah, wà intelligent gan òun làkàyè òun lè ronú tó ṣẹlẹ̀ ní 30 years to come a lè káàbọ̀ ẹ̀pẹ̀lẹ́ ẹ sáà fi òfin ọlọ́run òfin ànábì ẹ̀fì dènà káyìí ní tí ò bá rí bẹ́ẹ̀ sómọ̀ fọwọ́bọ̀ ìyìn sinima wàmùjàlá sátùkùn sí yáàdàtùn kéèyàn máa jókòó lọ́dọ̀ àwọn ẹni eré àwọn àfáàsì àlékún orin ní jẹ́kún ìyàn yóò máa lékún orin torí bó ṣe rí tọ́nà ọba ṣe bọ́nà ó ṣe fẹ́ràn rẹ̀ làwọn ọmọ bọ́ sọ ìwà wo ló léwu tó lè mẹ́yọ̀ ọlọ́run bá ọ gbọ́wó ló léwu tó lè múṣọ ọlọ́run bá ọ tó mọ̀ bá ọ sọ nìyẹn so ìmọ̀ báwọn ẹni rẹ kọ́wọ́ rìn ìmọ̀ báwọn lòsẹ̀ nípa pọ̀ ziyada tó fi khayri wal barakat ìmọ̀ ń sàlékún orí tí bá ń bẹ lára yìí ìmọ̀ ń sàlékún àlùbáríkà tí bá ń bẹ lára yìí abẹ́lọ́ ọba subhanahu wa ta'ala ọba tó ṣe àánú àwọn sàhábà yìí débi tó dé yìí àti islam ò bá sí láyé mọ́ làwọn òbí tàbí mọ́dá ọmọ wáyé kìí ṣe ìlú tíláwọ̀ bá ti jẹ́sìn lókè ìfẹ̀ láyé àwọn sàhábà náàbì à gbogbo wọn láwọn sàbá tó tó fi ṣe iṣẹ́ àdó àwọn ìṣe kalẹ̀ abẹ́ ọlọ́run bá pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú òwò rẹ̀ pẹ̀lú agbára pẹ̀lú agbára rẹ̀ tó ṣe àánú wọn báyìí tó ń ṣe àánú àwọn náà ìwọ ọlọ́run à ń dárò sí ọ ní o à ń kébò sí ìgbà táà wálé ayé sí ó lágbára ìgbà tó ní ká wálé ayé sí ó lágbára ṣàánú wa nínú àyíká wà yìí ṣàánú wa lórí ẹ̀sìn wa ṣàánú wa lórí ẹ̀sìn wa ṣàánú wa lórí ẹ̀sìn àìwọ̀ ọlọ́run ṣàánú wa lórí ọ̀rọ̀ ayé wa náà ṣàánú wa lórí ọ̀rọ̀ ayé wa tó nígbà tí bá ti kó ayé náà sí ìsáyé náà tí wọ́n bá ti ṣe pé ó dé hìn sílá wọ́n náà ti bẹ̀rù ayé náà inú ayé ti ọlọ́run ayé gbọ́wọ́ rẹ̀ wọ́n kọ́ wa máa mọ́jẹ nira ìmọ́jẹ ó pọ̀ jù lára wa bá dẹ́kùn àyátọ̀dọ̀ bọ̀ọ̀lọ́ ربنا أفضل علينا الصبر ثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك